الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاللين لوريا من آه، سياتك سواجه من المنكرات التي تساهل فيها كثير من الناس إسبال الثياب تحت الكعبين من المنكرات إن أوان ضي كيوك وقو التي تفاهل فيها كثير من الناس فأني باتوا أوي كلهم فتوا يقوك وقو وقو نعوين يعني wọn kà á kún wọn já kún wọn má sí ọ̀ràn kíni nǹkan náà ìsìláàlù fìyà bí táàtàlì kàbẹ́ yìí kéèyàn ọwọ́ sọkọ́ balẹ̀ kó ló wá tayọ kókósẹ̀ rẹ̀ ní tí ò yẹ kí abálọ́wọ́ ọmọ mùsùlùmí ní tó yẹ kọ́kàn wọ́n kọ́ kájìnà sí torí pé ní ká bẹ́ẹ̀ ànábẹ́ kọ́ sallallahu àmọ́ gẹ́gẹ́ bá a fà á ti yí ó pọ̀ nínú àwọn èèyàn ọ̀ka kún o. máa wòrú dèlùwàáyéd àṣẹdí ìdílé máa ń fa àlàdà àlèkà tòun ti bó ti jẹ́ pé ìlérí ìyà tó le ní ń bẹ fẹni tó bá ṣe wẹ ẹbí ń ta kàlánà gbogbo ń tó bá sọ̀kalẹ̀ níbi ṣòkòtò rẹ̀ sísàlẹ̀ kókósẹ̀ rẹ̀ ànábì fàfin náà rí ọmọdé ojú náà ni o ọmọdé ajíya náà o. وهو من الكبائر التي ينبغي للمسلم للمسلم الابتعاد عنها والتحذير منها ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá o ọdá ọyẹ ọyẹ kí mùsùlùmí ó gbìnà sí i kọ́dà tó jìnnà sí nìkan kọ́ bàbá tó rẹ́ lómìn tí ń ṣe é kó kí n lọ pé a sọ ọmọ ọ̀ràn tó ń dá o ìlú sòkòtò tó ń wọ́n lẹ̀ yìí o. فالسنة في لباس المؤمن أن يكون ما بين الكعب إلى نصف الساق tàwa béèrè pẹ̀tọ́ ọ̀dà èyí wọn da èwo lọ da èwo ni sunna tànẹ́bí èwo lẹ̀kọ́ tànẹ́bí kọ́ wa ọ̀lọ́ọ̀sọ́lọ̀ òun ni gbogbo ní téèyàn bá wọ̀ ẹ̀wù ní yàlàbíà ní ṣòkòtò ní kó máa bẹ láàrin kókó ẹsẹ̀ rẹ sí ìdajì orúnkún rẹ kò gbọ́dọ̀ sọ̀kalẹ̀ sí ìsàlẹ̀ kókósẹ̀ rẹ o alifawa àwọn àǹfààní tá a alùwùlà alákọ̀ọ́kọ́ tahrimu isbali al-izari asfala min al tahrim haramu ni o èèwọ̀ ni o ẹ̀yìn ọwọ́ ṣòkòtò kọ́ tayọ oko ẹsẹ̀ rẹ̀ ọmọ mùsùlùmí lọ́kùnrin haramu ni o. asáàníyà ẹlẹ́ẹ̀kejì àná àkóbátà àlùmọ́sibílì an yu'azzaba minhu ma asfala min al bin nar ìyàtọ̀ olówó fi jẹ ni tí ń wọ́ ṣòkòtò ńlẹ̀ tí ń wọ́ ẹ̀wù ńlẹ̀ tí ń tayọ kókósẹ̀ rẹ̀ òní pé gbogbo bí tí o fi aṣọ bò tó o dé kí ṣòkòtò rẹ̀ ó dé nísàlẹ̀ kókósẹ̀ rẹ̀ ni olùwọ́ jẹ yọ jẹ ibẹ̀ ń yà lọ náà o yóò jù náà o ọmọdé àjíra o. asáàlìta ẹlẹ́kẹta. أن السنة أن يكون لباس الرجال إلى أنصاف الساقين ولا بأس فيما دون الكعبين إلى نات النبي صلى الله عليه وسلم والنبي ọkùnrin bá wọ aṣọ láàrin kópa ìdajì ojúgun rẹ̀ àti kókósẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá nàbẹ̀dì yìí fún Ibn Umar radiyallahu anhu ó ní mo fà á sókè ó ní fà á sí mo fà á sókè ó ní fà á sí níbo lọ́wọ́ adé dúró ní dàjì orúkún tó o bá sì lè fa tiẹ̀ dé dàjì orúkún ọkọjá kókósẹ̀ ètò ọkọjá kókósẹ̀ ló di ẹsẹ̀ arọ́bìà ẹlẹ́kẹrin kátó kasirin minan nas بالتساهل بهذا المنكر الذي هو من الكبائر àṣìṣe ńlá ni o ń táwọn rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí o pẹ̀lú àìkáńtà wí ìpín o kọ́dẹ̀ lómi ọmọ pé ẹsẹ̀ ni o bẹ́ẹ̀ mínẹ́lì mọ̀tàrà ẹ̀nà tó yẹ kọ́kọ́ ọkọ ni o kọ́dà mínẹ́lì kàdá ẹ̀ kọ́dà ní òyà ńláńlá inú ẹsẹ̀ ńlá ni o lọ́kọ́ mọ́sá sàmánà wa o kò sí wa lẹ́ni tí wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n máa gbọ́tà nẹ́bì sallallahu alaihi wasallam tí wọ́n máa mú lò orí ń bẹ̀ lórí wa o ọmọ sọ wa lẹni tí ọkàn máa gbọ́ sí ọmọ wọlé létí kan ọmọ gbèjì kejì jáde o olùwà sọ wa níjọ sẹmírínà wà fún àná olùwà màtẹlẹ àti mànú ó sì fi yá máa lónà irú ìjọ bẹ́ẹ̀ ní kọlọ ọkà wà fún o wọn sọ wa ní sẹmírínà wà sọ iná ìyá màtẹlẹ náà bí a ti gbọ́ náà nù àní lòlì àwọn tó lu wa ń ròyìn bẹ́ẹ̀ ní alukóra ni òun làwọn tó bínú sí o. مد مشواه وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم